إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Àbàtàwà àwọn àgbàlagbà tó wà ń jòkó lọ́kùnrin àti lóbìnrin. Mo fi kíkí tí wọ́n, mo fi kí àwọn tí ọlọ́run ọba kí omi sábàbí láti fi dépò yìí kalẹ̀. Àtàwọn tá a mú kọ wọn, àtàwọn tá a mú kọ wọn irú àwọn ètò báyìí yàtọ̀ fún pé ó ní ìnáwó owó ó ní ìnáwó logistics ó ní ìnáwó mobilization àwọn kan náà gbẹ táwọn náà ní sọpọ́ọ̀tì ní ìdí pé ọkọ̀ wọn lè máa fáwọn tó kún wọn nínú àwọn àti àtìtẹ́lẹ̀ àwọn ọba pé gbogbo ọ̀nà tó kálukú wá fi ń dá síta ọlọ́run ọba ọlọ́run kò ní ìdùnnú ọ̀nà dáadáa. oore rẹ̀ ó kàn wá yóò kàn wá ọmọ wa yóò fún àwọn ọkọ wa yóò fún àwọn aya wa á fún gbogbo nǹkan tó máa bá ti fún wa lóore. ọlọ́sọ wọn bẹ wọn bá adé láti gbé gbẹ́sẹ̀ ọlọ́run ọba ká yé àtẹ̀ká ń bẹ ọlọ́run ọba sọmọ nípa ọlọ́dà kúlọ́ọ̀dì islam ọlọ́dà kúlọ́ọ̀dì islam ọlọ́run ọba wà lẹ́rú tó kàṣẹ wa tó sì gbé pé àwọn ìṣẹ̀lẹ̀ tọ́ láì nígbà àwọn lásìkò ìjọba ní ká bá wa sọ ní ìfàtí lọ́mọ́mìnì àwọn olùgbàgbé òdodo àwọn ìròyìn wọn àtàwọn karakitaristiki wọn àpẹẹrẹ òkú ọlọ́run láàrin wákàtí kan náà wọn fi ní kéde ìsọ́ọ̀tẹ̀ òkú ọlọ́run wà kó gáàdì ní òṣèké ní kí n sọ ọ́nà àtàwọn káàgbọ́ ọlọ́run tí a gbọ́ nǹkan tí ọba àwọn èèyàn lójú ọlọ́run ti sọ wọn ní ìdíje tó sọ wọn ní ìdíje káwọn sọ àwọn èèyàn ọlọ́run ti sọ àdúgbò ládàá fún wa. náà dákùn yọ ọmọ ìyá mi mẹ́rin mo fẹ́ béèrè pẹ́ṣẹ́ àkànní pẹ́ṣẹ́ mo fẹ́ béèrè mo fẹ́ tó fi jẹ́ pé kálà yìí ti lè fún mi mo wá bí wá pé ṣe tẹ́lẹ̀ kan kẹ́ mo wá bí bàbá bá ṣe jòkó yìí tí ò fẹ́ràn ọlọ́run tó wà mo fẹ́ ní gbogbo wa jòkó ìgbà ìlà fẹ́ràn ọlọ́run ayélujára kọ́ni alhamdulilayi ó sì lè wá tàbí sọ́wọ́ ọlọ́pọ̀lọ́ máa fẹ́ràn rẹ̀ tàbí ọ̀pọ̀ mi. ẹ̀yà àgbàlagbà rẹ̀ ní bínú àlàyé mi kì í ṣe pé mo ti fẹ́sàn sí i. mo bá kéré pé torí kí la fẹ́ràn ọ̀rọ̀. afẹ́ràn ọ̀rọ̀ ọ̀hún òfin láti fẹ́ràn sí láti fẹ́ràn rẹ̀. wọ́n sọ ma fẹ́ta bá wù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ká ti fọ̀tọ̀ lọ ẹ̀jẹ̀ ká fọ̀tọ̀ ẹ̀dá. torí kí làwọn fi fẹ́ràn ẹ̀dá èèyàn máa ń fẹ́ràn ẹ̀dá torí pé ẹ̀dá ṣe dáadáa sí yàn. àbí kéèkó náà rí bí ẹ̀ bá ti ń rú ni lọ́dọ̀ rẹ̀ ẹ̀yàn rẹ̀ pa ẹ̀yàn fẹ́ràn rẹ̀ àbí. èèyàn máa ń ta bàbá ọgbẹ́ bẹ́ẹ̀ ni irú ìfẹ́ yẹn èèyàn máa ń fẹ́ràn ẹ̀dá nítorí pé lọ́wọ́ ló ní sábà dáadáa fún ẹ̀yẹ. ẹgbẹ́ tó ń ṣe dáadáa sí yàn ẹ̀kọ́ wọn ló jẹ́ sábà ní tiwa fúnlẹ́lẹ́yìn èyí fẹ́ràn rẹ̀. Tọ́ ní mo bá àwọn ọ̀gá tí mo dákọ̀ yìí pé èèyàn fẹ́ràn àti kó ṣe dáadáa sí yàn èèyàn fẹ́ràn yàn torí pé ó jẹ́ sábà bí dáadáa fún yàn ẹ dákun fún wọn lọ́wọ́. Tí mo bá béèrè yìí pé àwọn tó fẹ́ràn Ronaldo kan fẹ́ràn Messi àbá àní nígbà tí mo fẹ́ràn kí ló wà tó fẹ́ràn? Ẹ ò rí kò sí dáadáa nínú tó wá látọ̀dọ̀ yìí kò fún ọlọ́wọ́ wọn ò lè gbẹgbẹ́ mọ́ ẹ́ ṣùgbọ́n wọ́n ní kíní àgbẹ̀rù fẹ́rẹ̀ ẹ́. ṣe rí bàbá yọ pé lágbájá mo fẹ́ràn rẹ̀ tó gbé kó sí dáadáa fún mi mo fẹ́ràn rẹ̀ tó kó sí ìsáàmù mo fẹ́ràn rẹ̀ tó kó sí sábàbù dáadáa fún mi hmm? mo tún lè fẹ́ràn rẹ̀ tó pé mo tún ra kan dáadáa lọ́dọ̀ ẹ̀ kọ́nà fún mẹ́sì dé àbí mo fẹ́ràn kan bẹ́ẹ̀ èèyàn máa ń fẹ́ràn àyà tó pé èèyàn sì fi lágbájá yìí o ó ẹ̀sẹ̀ lè fi gbòòsì pé lágbájá mo fẹ́ràn tó pé ní excellence fi gbòòsì kọ́nà kó mọ̀ fún mi lówó irúfẹ́ yẹn làwọn kan fẹ́ Ronaldo fi fẹ́ ṣe àmọ́kọ́ yorùbá báyìí pé dàbí ẹni yìí ní àwọn kì í pé ó ní kàmáàlì kàmáàlì ní pé ó pé ó jẹ́ píìkì kan tó ń ṣe ó máa ṣe báyà kó wọ́n fẹ́ràn lọ́wọ́ òun bẹ̀rẹ̀ bí àbá rẹ̀ ni tó bá mọ̀wé ẹ́ ẹ̀mọ́jà ti wá mọ̀wé báyìí báyà kẹ́ mọ̀lì rẹ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ àwẹ̀ ẹ̀kọ́ bí àbá rẹ̀ ni tí ó bá mọ̀rọ̀ ọ̀tọ̀ ẹ́ báyà kẹ́ mọ̀lì rẹ̀ èyí bẹ̀rẹ̀ rẹ̀ àwẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ èyí máa ń fẹ́ràn èèyàn torí pé èèyàn ní èsì kọ́ọ̀dù kàmáàlì lábàjá yìí ó ti wá dé láì àbí èyí kọ́lá kó bẹ́ẹ̀ yẹra wúlò wọ́n mọ̀ jọ kọ̀ọ̀lẹ̀ tó áà làbàjá àwọn sọ̀tà òfẹ́rẹ̀ ẹ bẹ́ẹ̀ kì í sọ́kúrò ìfẹ́ fún alábọ̀dọ̀ ẹ̀ ṣùgbọ́n kí lèyẹn ṣe èèyàn níbi àdùn pé èèyàn àtúnṣe ìtumọ̀ ẹgbẹ́ ọ̀kọ́ ni kò sówó èèyàn kí àdùn pé èèyàn àtúnṣe ìtumọ̀ ẹni ẹni wọ́n mọ̀ tó lè fi pípé èèyàn bá ń kẹ́ni ìyẹn yóò bí fẹ́ ní ìyẹ́bá tẹ́ ń dùn tí bá tẹ́ ń tò láì sí inú ọ̀nà ọ̀gbọ̀dù ó mọ̀ wọlé kọ́lẹ̀ lẹ́gbẹ̀ta ó mọ̀ dá kọ́lẹ̀ gbogbo wa ó tó extra mile pé o fẹ́ wọ aṣọ wọ aṣọ tó ní o fẹ́ lóru báńkì tó ní ọ̀sẹ̀ pé ìdí ilé yẹn kì í ṣe ìfẹ́ tó ń pọ̀ lówó for now kí wọ́n á padà ẹ dákun ló lọ kápò tó dodo irú ìfẹ́ ìwo la fẹ́ sọ́lọ́ ọ̀hún ọba fẹ́ ṣé ìfẹ́ pé ah mọ́ na kan orí ọlọ́run ní irúfẹ́ náà ní ni àbí ìfẹ́ pé ah, ọlọ́run fẹ́ kan sóore fún mi bẹ́ẹ̀ ẹni bá sóore fún ìyẹn ẹ̀mọ́ fẹ́rẹ̀ àbí ọlọ́run ọba ibi tọ́gbọ́lọ́wọ́ ọba tí ò ni wípé ní tóun fi lè fẹ́ràn rẹ̀ ní kó ṣe dáadáa tó. yóò sì wá kọ́ rẹ̀ ọlọ́ọ̀lọ́wọ́n ọlọ́lẹ́dàá rẹ̀ àmọ́ yóò wà kò ní mà ọ̀pẹ́ sọ́nà yóò gbéra ẹ̀ sípò ọlọ́ọ̀pẹ́ dáadáa náà ni kó máa ṣe o. dáadáa náà ni o tí ó bá ti yọ dáadáa yẹn máa dẹ́ẹ́ tọ̀ èyí tọ́lọ́ọ̀ máa rò ẹjẹ́ kó káàkiri wọ́n kàn wá dáadáa ronaldo ò fún wa lówó messi ò fún wa lówó kò sí dáadáa kankan fún wa ààrí méjì wa àmọ́ rúfẹ́ tó yẹ ká fọ́ lọ́kàn ọba unconditional love eh? unconditional love ìrẹsì kankan ò àtàṣìmọ́ à ń gbé bẹ́ẹ̀ e dá ṣùgbọ́n ìṣe ká gbé mọ́ lọ́kàn ọba ẹnu nìkan làátàn fún ìkọ́ ìfẹ́ pẹ́kẹ́lọpọ̀ mùsùlùmí ní sọ́lọ́wọ́ ọba ìfẹ́ táwọn olóòsà ní tó tàwọn ni tó yóò bá tó máa ń sọ òòsà bọ́ọ̀ lè pè wọn sí ní bí ó ti bá mi ìtọ́ pàpọ̀ ní ìdí òòsà fún ni pé tó bá ti ń yọ tó bá ti ní nìkan kò mọ̀ dáhùn tó bá ti dáhùn o ọ̀sẹ̀ bẹ̀ òun làwọn olóòsà ti lóòsà tó pọ̀ fún tó pọ̀. làwọn tó ṣe bá fi ní èyí wà fún ó ní kan fún jò ó ní fún ma ó ní kan fún promotion ó ní fún ń sọ ẹ bí ti ń wọ́ ma eléyìí ẹ ọ̀gbẹ́ wa kìnnì kan òun ni irúfẹ́ yẹn yẹn náà làwọn kan mùsùlùmí náà fẹ́ gbé bọ́lọ̀ wọn. kálukú ìmánì rẹ̀ òní kó sáà máa dáa ó bẹ̀rẹ̀ máa dáa ní o ó ti gbéra rẹ̀ sípò ọlọ́ ó sì lẹ́rú ọlọ́ tó ìgbé ẹ̀ka fẹ́ràn ọlọ́run ọba fún a gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run ọba lè ka náà pé bọ́lọ́run ọba tẹ̀ka pé kò túrú òye kan ká lè fi òye tó dáa nínú ẹ̀dá tó sì gbé nínú ẹ̀dá ọlọ́run ọba òfin lọ. ìlú unconditional love yẹ tí wọ́n fún wa lóhùn ọlọ́wọ́ bá ń bèèrè lọ́wọ́ ẹgbẹ́ bá jó nígbà tó rákàjá ló tẹ̀ dáadáa náà bàbá wa mọ̀ ṣé nítorí bá àtẹ̀ máa ń dírò ládò ṣe ni àmọ́rọ́ àwọn ọwọ́ tó gbé ń ṣe àbí náà ni ìfẹ́ rẹ̀ báwọn tánlẹ̀fẹ̀ rẹ̀ fi ń kún dojoojúmọ́ táwọn àmọ́ ọlọ́run àwọn àmọ́ ah, bẹ́ẹ̀ ni ìjà àwọn ọlọ́run ọba tó débi pé ká dákàmọ̀ àròyìn rẹ̀ ó tó pé ká fẹ́ràn rẹ̀ gan-an kọ́lá sí dáadáa rẹ̀ tá ẹ̀fẹ́ ti mọ́ sí ibi torí dáadáa àkọ́kọ́ láàbẹ̀ká lọ́wọ́ bẹ́ẹ̀ òun máa bẹ̀ká wá lé ayé náà. yes so ẹ̀dá ẹ̀fẹ́ ti kọ́lọ̀ gbọ́dọ̀ ṣe dáadáa tó ń ṣeré báyìí kọ́lọ̀ fún ìjọ́lọ̀ lọ́dọ̀ kò gbà pé yìí òun wá lé ayé òun láì ẹ̀yọ dáadáa ọlọ́run tó kọ́lọ̀ ọ̀gbọ̀n kò wá dá sí kò mọ́ aṣáájú ọkọ̀ ọ̀sẹ̀mọ̀ wá sí wọn kọ́. nígbà tí ń dasán máa ti rẹ̀ ní ìfẹ́ nìkan kan àbí nẹ́bí. ẹ wá o ṣé kí n dá àdúgbò má dá. àlùbáwò ni ká fi fífi lè bó ń ká fi fi lè ọlọ́run náà wò pẹ́ nìkan. wàlá àkọ́kọ́ àǹfọ̀tì nígbà tó ń fẹ́ dá àwọn gbọdọ̀ àwa la ọlọ́run kò rárá. pẹ̀lú tọ́lọ́run kò dá sí pé ṣé kó lọ lé ayé àdúgbò mọ́ ṣé kò di dókítà ló kó fẹ́ tó bí ma àbó òní bí ma tó ní yàwó àbó ní àkókò láti. ó wá dé ilé ayé kòkó ojú kó wà pé kòrò àkọ́kọ́ ni kọ́lọ́ ń fẹ́ ìkàjẹ́ pé òun wá sí àwọn tí wá. ti fi common thing náà mọ̀ níbi problem èyí pé ilé sígbó ẹ̀já kulè báyìí sígbó ẹ̀já kulè tọkùnrin bá méjì báyìí mílíọ̀nù ọ̀sán ló wà mẹ́ sọ nínú mílíọ̀nù ọ̀sán náà ni wọ́n fatalize ẹgbẹ́ olóko dànù nìkan tó máa ń gbé dànù lọ́nà tí ìwọ lẹ́yọ ọ̀kan onídìí ẹ̀gbọ́n sí òkú ìyẹn ti ní ayé ìyẹn gbàgbé. lẹ́yìn tó gbàgbé tán ọmọ ni wọ́n dá tó ọlọ́run yẹn náà nítorí ìjọ ọlọ́run wò pé ìjọ tí ti ń ọgbọ́n ó gbọ́dọ̀ mi ń gbọdọ̀ fọlọ́run ọba ẹ̀ tó fọlọ́run ọba ẹ̀ tó gbọlọ́run ó jọ tó bá tó ṣe tó ń wa the other way around ó jẹ kí wọ́n tó jẹ́ ẹrú gidi ó gbọdọ̀ ṣe fọlọ́run ọba rẹ̀ fẹ́ ibi tó kó bẹ̀rẹ̀ àgbo láti bẹ̀ sọ àgbo láti bẹ̀ pé kí wọ́n tó lè jẹ́ ẹrú gidi ìtọ́lọ́run ọba rẹ̀ fẹ́ ló gbọdọ̀ ṣe kìí ṣe pé kọ́nà tó lè jọ lọ́run ìdí wọ́n fẹ́ ògbọ̀dọ̀ rí káwọ́kọ́ fún yẹn ṣe káwọn ibi bá ti ń bọ́ ayà kò láti kọ́ ọ̀tọ́lọ́ ọba ti sọ bẹ́ ibẹ̀ ẹwọ àwọn ọlọ́ní ẹ̀rọ ìsáájú ẹ̀nà lọ́wọ́ ọ̀yẹ́kẹ́ ìpàdé àtẹ̀lé ìyá tí ó tẹ́lẹ̀ bá tí mi èyí tó fún mọ́nà wọn máa nìyẹn wá ó gbà gbé ọlọ́run dáhùn ní wọ́n ń sàlejò ọlọ́run kan yóò fún ìdògbò ọmọ wọlé ọ̀rọ̀ mi. àwọn egun tó fi kẹfún yìí alẹ́ òjì wọn bá bá tiẹ̀ bá fi kẹfún ká ó ti dàbí ọlọ́run ìwọ̀n ẹsẹ̀ kan. wọ́n sì mú afẹ́ràn ọlọ́run ọba lóòótọ́ ṣùgbọ́n kí ló dé irú bẹ́ẹ̀ wà ní ọlọ́run. irú bẹ́ẹ̀ tó bá sì ṣe dáadáa sí mi nìkan náà kò bá lọ́lọ́ tí ìbá ti rí tí ìwá mọ́ tẹ̀lé òfin rẹ̀ lọ. ewu ẹ̀ ní ìmáàlì kọ̀ǹkọ̀ o ìdí ó tààmù o ìdí ó tààmù o. torí ìyẹ̀lẹ́ ti rí wípé ẹ̀rí pé pàdé nǹkan bá ti ń dùn tí bá ti ń dà ẹ́ ìmáàlì ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀kì ìgbà tó ní wà kan tó dáa ó bá tó lè ní wà pé rẹ̀ parọ́.

àwọn òkè nílẹ̀ lè lé ìgbà tí mọ́mọ́ wá tí nǹkan bá ti ń gbé èèyàn ẹgbọ́n ó ń gbé èèyàn ní ìwọ̀n ń lọ ẹbá ti ń jọ àwọn àwọn ìyá ọmọ bínú ṣé ìgbó tẹ̀ fún ilẹ̀ Yorùbá báwọn ẹ̀bá lọ sọ́tà látú ju ẹ̀kọ́ wọn sì dé ilé ìdílé ẹ̀ ìgbó ni káwọn obìnrin máa ń bá lọ́sà látú tí ó sọ ń bẹ̀ náà ni ó ń ṣẹ́gun ọ̀tá omi àbá aláàtú tèmi ní tèmi ẹni máa ṣe kó wá wí. ó gbọ́dọ̀ gbèrú ìbáwọn lọ́nà wà ọmọ láti kejì bá dé ìgbésùn lọ́wọ́ tí fi ń tẹ́sí ìmáàmì téèyàn ń pè é. rani alifilami hasiba nasu an yusrafu an yakulu amanna wa hum la yusrafu táwọn èèyàn bá bá àwọn ẹlẹ́wọ́n kan tó gbẹ agbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ agbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ah. bá sí inú gbogbo ẹ̀rẹ́ nìkan gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀. ìkéjì òun láti tẹ́ ọlọ́ọ̀dá yẹ kó irú ìfẹ́ wo ló ní sí mi tẹ́sẹ̀ pé mo tó sìn tó wá tó sìn ni ẹ́ àti tó ń ìkọ́sì yẹn bá kọ́kọ́ fún un ṣe irú ìfẹ́ wò la ní sọ́lọ́run tètè ó bà ní àbífẹ́ ẹ ọ̀gá àwọn abúlé ọ̀gá ọlọ́run pé ó gbọ́dọ̀ máa jẹ́ ìdí ìwà tí ò bá ti jẹ́ ọ̀dọ̀ ìgbésí ọlọ́run bá ti ní o fẹ́ wá mi lẹ́sìn pé láwọn ilé mi náà kọ́ làwọn òfin máa yẹ ẹ̀sìn ní ó pé ẹ ẹ̀yẹ́lọ́mọ́lá ẹ̀yẹ́mọ́ta àwọ́ ìyá ẹ̀ẹ́gbẹ̀ jésù ìwọ ọmọ wọn náà lọ báyìí wọ́n pè nǹkan ní wọ́n fi sáàbà ti dáàjọ bá látàkiri sáàbà irú pẹ̀láwọn ìfúnlọ̀ ọ̀bá bíbẹ̀ náà ni ìmáà nínú ìsìlá ilé ìjọba tí òun gbọ́lọ́ ọ̀bá gbọ́ òun ni pé tó bá ti rí náà wá bẹ́ẹ̀ kọ́ òun ẹja kọ́rì bí sí ìpè irú ìfẹ́ wo làdẹ́sọ̀rọ̀. tá a bá ti ń gbóló ilé ìfẹ́ adẹ́sọ̀rọ̀ ni pé ẹ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ mú mi ò ní òṣọ́gbọ́dọ̀ ní ẹ̀fẹ́ ó gbọ́dọ̀ ṣe ìdí mọ̀ ń wá tí ò bá ti ṣe tẹ̀ ìsọ̀rọ̀ ìfẹ́ ò tààmù. ẹlẹ́ẹ̀kejì ti ń béèrè. ó ní pé tá a bá ní àìkì ìmáàlì kábíyẹ̀mẹ̀ tí jẹ́ mòmìnir ìgbàgbọ́ táwọn tó. mọ́mìn lẹ tó ní ìgbàgbọ́ mọ́mìn ló ní búra rẹ̀ lọ́kùnrin mọ́mìn náà tún ní búra rẹ̀ ní obìnrin. bàbá wí bẹ́ẹ̀ kí la mẹ́nu pẹ̀lú ìgbàgbọ́. ọ̀nà mẹ́ta ló kọ́ láwùjọ wa tá a mọ̀ fi tú kiri yìí àwọn ọ̀nà ní ìgbẹ́ tó kọ̀ rẹ̀ ti ń bẹ́ àmọ́ tó ti kọ́ pọ̀ níbi tá à ń gbé e sí ọ̀pọ̀ ìdílé tó wà ní ẹ̀sẹ̀ yìí àwọn yóò fẹ́ tí ń jẹ́ ìmáàn àwọn fẹ́ ìgbàgbọ́ wọ́n ní ìpìlẹ̀ wọ́n wà ní ìtumọ̀ ẹ̀ ní pé kéèyàn gbà pé òdodo nìkan mo gbà á lódodo tó mí wípé ẹni táwọn ọmọ pé ah lábájá ò ní ìmáàn yẹn tó bá gbà nǹkan nírọ́ mo gbà kan ilódodo níjọba oníkìmọ̀ tí ò bá ti gbà lódodo ó sọ bá ah, òun ò gbà lódodo ni òun nìkan láwùjọ ààbò ah, ní ìmọ̀ definition pé ìmọ̀ níbi mo gbà kan lódodo ẹ́ ó kọ̀rẹ́ kì díẹ̀ kọ̀ kò tí ì kún pé ẹ̀wọ́n ó kọ̀rẹ́ kì ṣùgbọ́n kò tí ì kún pé kìí ṣe kíkọ́ àrùn wí kò dá síbẹ̀ kí ni mo fẹ́ pààyàn bẹ́ẹ̀ òun ni wípé sẹ́ni tẹ́yàn ní gbàgbé nǹkan ní òdodo èèyàn lè gbàgbé ìtàn òdodo ni kó sì máa dìrẹ́ àyẹ̀wò fún mi pé ọkàn rẹ̀ gbàgbé òdodo ó dàbí ẹni tẹ́ ẹ gbá wọn báyìí tẹ́ ẹ tó jalè ó jalè nínú ọwọ́ ìjalè ẹ lẹ́yìn ìgbà tá a tó wà ní títí kámẹ́rà hàn ló tó gbà fún ẹ ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ ẹ ọ̀kẹ́ lẹ́kọ̀ọ́kọ́ náà tẹ́ tó fi gbà àbí tọ̀ náà ṣẹ́lọ́kàn rẹ̀ mọ́sùn kọ̀kọ́rọ́ lè ń pa àyẹ̀ tó wá ń jáde pé àkòwé tọ́ lè ń sọ ẹ́ tó wá ń jáde lẹ́nu ọkọ̀ náà ní ìmá tẹ́ a bá ti sọ pé kí ẹ tàbí pé nǹkan òdodo ni pé lọ́kàn rẹ̀ bá ti wíwẹ̀ pé òdodo ni pé èdè yóò ti jẹ́ mòbìnrin jẹ́ ó yẹ kí fúlàwọ̀ náà jẹ́ mòbìnrin. ó yẹ kí ìbílẹ̀ ṣe ìtọ́nu jẹ́ mú mi mú. Wáyé, kò á ní sọ báyìí kàtìgóríkálì. Pèsè àwọn òṣèré rí sí bá mú sábà wàhálà yìí. Ìwọ́n ní bá wọn, nígbà wílé wàjá àdúgbì ha. Fìràwọn àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n sì ná òdodo tí mo sá mú wá. Ó kúnlẹ̀ lójú àwọn ìyàwó, wọ́n sa ìkọ́nẹ́sà àǹfùsò. lọ́kàn wọn ọkọ̀ lè lórí ṣùgbọ́n ọ̀sọ̀rí tó fẹ́ jáde tó ẹgbẹ́ sábà àwọn àtàwọn ọ̀nà wa ṣùgbọ́n mùmí kò dá tọ́lẹ̀ jọ ẹgbẹ́ kúta ọ̀kan tó kéèrè ní ẹgbẹ́ bàbá alábájá òdòdó nìkan nìkan mẹ́rin jẹ́ mùmí nílẹ̀ ẹ̀kọ́ ó gbọ́ lọ́wọ́ ọba lọ́lọ́ orókè rẹ̀ ó ní ọ̀rọ̀ tì ọlọ́wọ́ ọba ni ó ní bọ́lọ́ ìmọ̀ àbọ̀ ẹ̀dá ní pẹ̀lú pé ní sọ mí jẹ́ ti àyẹ̀lẹ̀ ìgbé ó ti di àjọ nílá yẹn á èmi náà ti dóbi wọn ọlọ́run ló gbọ́ lọ́wọ́ ọ̀rọ̀ tì ṣe káàdé bàbá ní pàtó láti sọ ọ̀rọ̀ tì jáde rẹ̀ òmìnir á kó ṣe ìkọ́ ìlànà bàbá bàbá ẹni tí ìfẹ́ ìbá náà lè kẹ́lẹ̀ lábà máa wí ápá ọmọdá sì kí náà máa ọ̀sọ̀ rọ́rùn wọ́n sílẹ̀ náà mẹ́yà fúlù àmàlà ìlà ẹgbẹ́ náà àwọn èèyàn tó ń fi agbọ́lọ́mọ ọba tó àtìgbàjọ́ kẹyìn gbọ́ wà máa ń hàn bí wọ́n mèlè ìbáwọn èèyàn tó gbàgbọ́. Bí àwọn tó gbúra yẹn ọlọ́run àwọn àtàwí dára wọ́n dọ̀dọ̀ táàmù láti kí bá sọ́dọ̀ wà lẹ́bí ọlúwọ́lé lẹ́ṣùhádù ẹ̀rọ lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀rẹ́ àṣẹ́bà láìláìlá lẹ́ṣùhádù I testify ọmọ tó bá rẹ̀ ẹ̀ẹ́nà kàlá rọ̀súlù lábọ́kò jíṣẹ́ ọlọ́run bá rẹ̀ lẹ́ṣùhádù ẹ̀ẹ́nà kàlá rọ̀súlù lábọ́kò jíṣẹ́ ọlọ́run bá rẹ̀ lẹ́ṣùhádù والله يشهد لنا وفينا لله إن أن إن المنافقين لكاذبون قاموا هذه كتابة كنا شادي أخرجوا نعم قال قد قبل لنا وفي أشهد أن لا إله إلا الله kódà kọ́kọ́ rẹ̀ máa mú lè jẹ́ bá fún mọ́sí kàkà ó ti di mọ̀mìnì tó á bá àwọn náà fi àwọn. Nígbà tí ìdí ìkúlò tó wà lára ti jẹ́ kí ìmáà àbọ̀mù àbọ̀mù ìkàkọ́ òní sábà òní sábà ẹja awo ń jẹ ìmá àpàtì pé èèyàn ní kọ̀ǹpútà ó fìdí fún ọ̀rá àmọ́ kò tí jẹ́ bí kí n sọ pé ìsàmọ́ fún sọ̀lá tàǹkì ẹ̀hún sọ̀lá tùlédè lágbára ó ní àdúrà àtọ̀lọ́ àmọ́ sẹ́mọ̀ pé kò dì báyìí ẹ̀hún sọ níbi ọlọ́run tó bá lọ́wọ́ alhàndùlá ọ̀kan lọ níbi ọlọ́run ilé òun ló rò fún un lọ oníṣòjú òun lọ òní bá dáa náà ọ̀bẹ́ yìí ọ̀bá ti ké bá já kò lè ràn. Ṣòdùá nìkan kò rẹ̀bi sẹ́ǹtì sọ̀lá. Èdè nìkan nìyẹn. Bẹ́ẹ̀ náà ni ká tún ímánì ní pé lágbájá níbi yìí. Ẹ bí òkúrò mìíràn kò rẹ̀bi sẹ́ǹtì gbogbo ti jẹ́ ìmánì. Kápọ́ sàlàyé léwu. Hmm? Bẹ́ẹ̀ láti wá máa ti jẹ́ ìmánì. Ṣẹ́rí táwọn ti rí pé èdè láti tú ṣùgbọ́n ẹ̀sìn lọ́yẹ̀ká ti kù ètí kùránì pè èdè òkú ọ̀tá nítorí abárapọ̀ ìmáàn tàpé níbi ní àwọn àgbọ̀ ó sì tẹ̀ ní pé gbèsè ní àbí àtàkùnrin ó bá fún kiri òdodo ni àtàkùnrin ó ní rọ́ọ̀nì gírí àgbọ̀ pé nípa ìtọ́ bá pè kan ní rọ́ọ̀nì kan ní yóò jẹ́gẹ́ bèrè. torí ẹlẹ́sìn tó kọ́ wà lọ́dọ̀ àwọn yẹn fọ́n ní sáyẹ́ntìsì kan bẹ́ẹ̀ kò bá nábì gbọ́ kò kí wọn yóò ó lè sùn ó gbà kọ́lọ́ wọn bá ń bẹ ó kọ́lọ́ wọn bá ń bẹ ní kó ìgbọ́ ẹ̀sẹ̀ sí kòtò mi ó fẹ́ ọdún mọ̀ mi ní kó kọ́lọ́ bá tẹ̀ káfí fẹ́ wọn àlè ara wa kájà kọ́lọ́ wọn bá bẹ tábà fẹ́ tún ìmán ẹ máa wo kí ìmán nínú ó ní tàṣídé kò nínú tàṣídé kò ní pé ká acknowledge ká gbàgbá àkírí òdodo ní wàá ó níwájú àlámù àlámù mi ní peace ìfọkànbalẹ̀ ó ní inú ó ní al-aman káfóyàn ní káfóní káfóní ní gbogbo káfóní ní asylum káfó kalẹ̀ wà lẹ́sẹ̀ hmm, ìjọ àbúrò mi ọmọ ọgbọ́n mi ṣe o al-amna peace al-amanu treaty al-amana trust ẹ́ al-iman lókè ẹ̀ lọ. ṣe rí tẹ́lá tí mo mẹ́tẹ̀ẹ̀ta yìí àbẹ́rẹ́ ó ní àtọ̀síìkù kéyà bí ìfẹ́ òdodo nìkan àfẹ́kù òdodo ó ní al ìfọkànbalẹ̀ ó ní al-amana trinity ó ní al-amana trust tẹ́lá tó mẹ́rin ọjọ́ bí mi pé everybody tí ó bá jẹ́ mọ́ èmi yàtọ̀ fún pé sọ jáde lẹ́nu àbúwà lọ́kàn rẹ̀ ẹ̀yọ́ rí i pé tọ́ka bá ń sọ̀rọ̀ ẹ̀dá mẹ́tìdá náà ọlọ́ọ̀lẹ́sì everybody pé èèyàn ò bá tọ́ kí èèyàn máa ń kà láti èèyàn ò ní fẹ́ wà bọ́dẹ́rẹ́ mu nùgbọ́n ẹ̀ ń tọ́ mi yé bọ́dẹ́rẹ́ bí yí dìyàn èèyàn protect ẹ̀ lẹ́yìn ìṣọ́ọ̀tẹ̀ pé kò lè sàbúrú fún wọ́n ẹ̀ èyí ó tù ú balẹ̀ nínú ẹ̀lẹ́ ìmọ̀ bẹ́yà mú méjì bẹ́ẹ̀ ní ti bá ìdẹ́ ìmá níyàwó tó tó bá ìyàwó yìí ti fẹ́ sí ibi àmà ẹ̀dọ̀ fẹ́ tàrà yà ní ṣé bẹ́ẹ̀ yà bá fẹ́ sún ṣé yóò fún ibi àti ìyẹ̀sùn náà ló tó lè yẹ ní ìmọ̀ ni àwọn tó bá lẹ́bùn tó wà ìfọkànbalẹ̀ wọ́n ẹ̀ èyí ó tàrà lẹ̀ èyí ó tù ẹ̀nà orí péjì tó pé ní ti èèyàn ní ìyọ́dí ọwọ́dù ìmáàn ẹ́ tí nǹkan bá ti lè wà lọ́kẹ́ ara rẹ̀ náà túlẹ̀ ẹ́ tó bẹ́ pé lọ́tọ̀ ẹ̀bá ti ní ìmáàn yóò ní ti submission èèyàn sọ bí ti kọ́ nílé bí ní síyàn ẹni bọ̀ tí ẹ̀bá ní ìmáàn sí ẹ̀wọ́ ìtumọ̀ ẹ̀wọ́ ẹni bọ̀ tí ẹ̀bá ní ìmáàn sí ẹ̀rẹ̀ sí èyí ó pọ̀ bí ti pọ̀ nílẹ̀ tó sì hàn pé owó tẹ́ kó ìdájọ́ ní àbúrọ́dà mi ni ọ̀ọ́ ah, ah. torí pé mo trọ́ọ̀sì rẹ̀ pọ̀ ọdún ní ìsìn ni mo ti jù ú lẹ̀ bẹ́ẹ̀ náà níjọ́ tó bá ní mo bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ èyí ṣe bí ẹ̀ sàbí lásán ni mo tù á lẹ̀ kí ló ní ṣe ẹ dákun fún ẹ ẹ dákun fún ọlọ́run kìí sọ̀rọ̀ tó o ní asylum arbitrary death death vulnerability gbọdọ̀ wá then amana rúfù ọ̀nà wọ́n ti yọ anybody tẹ́ ìbá ní mo believe ẹ̀ ó tura rẹ̀ níjọ́ tí ò bá ti dé lẹ́gùn yẹn jẹ́ kò ní kí máa tẹ̀lé ẹ̀dá jẹ́ ìmánu lọ. Pẹ̀sẹ̀ wá sọ pé bàtà òyìn fi sì gbọ́ àwọn áyà kan bí àtàwọn àádìs kan ó kàn sọ specific stage ìmán làwọn àtẹ̀wá fi permanent stage ìmán. Gbogbo àwọn áyà yà tàbí ìfẹ́ náà kọ̀ rẹ̀ but agbọ́dọ̀ fún papọ̀ ni. Nítorí pé ọlọ́run ọba ó fẹ́ kọ́ kẹrú ní ìmán ó fẹ́

ọwọ́ kò gbóò ní ìlú ẹ̀ torí iṣẹ́ ìta ń pè é gbogbo tí ìjọba ẹ̀ gbà gbogbo àṣìṣe fún òdodo ó gbọdọ̀ wá gbọdọ̀ ìmá àbí then al-amnu ìfọ̀kànlá rẹ̀ ó gbọdọ̀ wà al-amanu treaty ó gbọdọ̀ wà al-amana trust ó gbọdọ̀ wà kí ni jẹ́ òdodo ìta pẹ̀lú òdodo ni ìsìwá òtọ́ àdéhìí máa gbà ní lágbájá olódodo ìsìnkà pé ìtó gbé sínú ṣe déédéé

kájà àtọjọ babalá náà kọ òwe òdodo rẹ ẹ̀jẹ̀ lónìí ó rẹ jẹ àtàwọn náà koronari àti koronari ìdè ìmúlámù ẹ orí ìṣe ìdílé pẹ̀lẹ́tì ẹ ọrìbù ẹ oríṣi mẹ́ta ọmọ ọrụ ọmọ ọrụ ike ẹlẹ́tàkó ọmọ bá wù torí pé wọnú kò ṣe é rí nígbà tí islam ó ti fa ìmánu ó àtàjẹ báwọn kan tí ó ṣe òpin ṣé wọn ti lè bíi ìyẹn tí kò ní ṣàyẹn lọ pẹ̀lú nǹkan tó rí onídùúdọ ṣé lọ́gbẹ́dá mo ti lọ agbọ̀dọ̀ lọ kókè o. ṣé ìtàlẹ̀ ti rí ọ̀tọ̀ bí ní kí òrìṣà kí lẹ́gbọ̀ kí òun fúnra òun ti mẹ́sì ti nípa ẹ̀fọ́ àjọ́gbọ̀ kí òun lò lágbàlá ni àbẹ́rẹ́ àṣọ́ra ńlá ẹ̀rọ ayélujára aláàbò fún mi ní òfin ọjọ́ mọ́gbọ́ ilé ilé ìjọ ọ̀rọ̀ láì láìlà láwọn mùnáfi kì í tó ká gbọ́ yẹn yé bẹ́ẹ̀ yàrá kọ́kọ́ wọ ní Islam kíkọ́ kàkà ìṣùgbọ́n ilé àwùjọ wa náà ju pé ọlọ́run bá tẹ́ àwà wọ́n tẹ́ àwà sínú Islam ní àárín látọ̀ ṣàhádà ẹ̀rọ wọ́n bí wa wọ́n lẹ́gbàá gbọ́ ìjọba ní Islam kò lẹ́gbàá ṣàhádà kankan tí bàbá ẹgbẹ́ mọ̀ kò tí náà wá sí ìkàtà àríwá ìdá àkàbà lẹ́gbẹ́ àá lóde bàrí lẹ́yìn tó tọ́nà òṣèlú náà dẹ́mọ̀ mi ní wá sí nípa níwá ṣùgbọ́n ìwà wá fún òbí sínú sa ẹwọ orú nǹkan tí wọ́n ní láti mà láti wọn nípa àwọn afárá wọn tó bẹ́ẹ̀ àwọn yóò gbé ìfẹ́ lọ́sọ̀rọ̀ náà èyí tí mo fẹ́ gbà yìí kí ni mo láti mẹ́ta ó máa tó mi lójú náà wípé ah ah ah ok ok mo ti mo mo ka ẹ mo ka ẹ ẹ bí mo bá a ni gbígbà gbọ́dọ̀ lọ pẹ̀lú nǹkan tí a knowledge completion àti kéèyàn sọ níta ara èèyàn lọ pẹ̀lú tí èèyàn ké òkú àwọn kan yẹn aṣọ gbọ́dọ̀ fún ẹ̀ aṣọ ọkọ̀ oṣù ẹ̀ aṣọ oríkì oṣù ẹ̀ ẹnu ló wì ìjẹ́ ìmọ̀ mi lọ. Tẹ̀wọ́rọ̀ yìí táwọn fi ń fún bẹ́ẹ̀ ìgbáyà ni ìmọ̀ ló wà ẹ̀gbọ́n torí ti báyà tó wù sọ̀kan náà kọ̀ wò ó kọ̀lẹ́ ti díẹ̀ ṣe káàkiri fún un. ó wà fún gbáyà lóòótọ́ ṣùgbọ́n fún òfin gbáyà tó wù ọkàn tó wù ọkàn náà níṣẹ́ amádọ̀lọ́pàá iṣẹ́ ọkàn wà yes tó bá ti kọ́kọ́ lọ́wọ́ bá ti kọ́ làwọn ń sáwọn definition ilé máa lè jòkó yìí ẹ̀yìn gbọ̀mọ́ tí bá kọ́ kẹ́kọ̀ọ́ máa kọ́ Do you believe in education? So yes tí mo bá rí fọ́mọ yìí lọ léèwé ọmọ yìí ní ìrẹsì tó ọmọ rẹ lọ léèwé náà mo ẹ̀fẹ́ tó fi kò sówó ni yóò ti lọ pẹ̀lú bìrìbì àti tó sọ pé ẹni tó wà bẹ́ẹ̀ orí pé mò ń kọ́ ni àbí àwọn tó ń ní dẹ́kọ̀ ìfọ́wé ni ó wà sẹ́ǹkọ́ wọn lé ni ó sì rẹ̀ ọlọ́wọ́ ṣe ó rẹ̀ wọ́n ni wọ́n kó lẹ̀ wọ́n ṣé àwọn pé kí làwọn don't believe in education. torí pé belief yẹn gbọdọ̀ show action àwọn. gbogbo ọlọ́run kan tó bá ti kẹta náà lè yọ ọmọ ọgbọ́n ọlá ẹni bẹ́ẹ̀ náà lọ. abẹ́ mọ́sùlùmí máa ní mọ́nì ìṣìyà ó gbé pamọ́ tó lè aṣọ ní ní òfẹ̀fẹ̀ gẹ́gẹ́ tẹ̀sán ìmọ̀ àná rárá nínú kò náà àwọn alákàrà àjáde náà tó ká fún ìrìn àṣẹ. kò síbẹ̀ tètè báyìí kò máa tó ṣe yí pé trọ́ọ̀sì ní sí bẹ́ẹ̀ fẹ́pù ní sí bẹ́ẹ̀ àmàlà àti fẹ́pù kò bẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀ ẹ́ àmì ò bẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀ àmàlà ò bẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀. ó lẹ́bi rí i wípé níjọba bá ti wà ní ìjọba yìí sẹ́yìn bàbá ti ń tíọ̀n nígbà tó ń bá lọ́wọ́dá akọ̀kadì a gbogbo ọgbẹ́ ẹgbẹ́ ọ̀sọ̀rọ̀ máa fún sáfún lágbájá náà àti àti àti pẹ̀lú ní tiwa nítorí pé jọ kẹ́lìmọ̀ tó sọ ẹni bọ̀ tó máa ṣàyà tó mú nílé wọ́n wọn lọ́nà sáfún ọ́nì wọ́n wá sí wọn bá. ẹgbẹ́ òun ní sọ pé dàgbà àlùkàntàn ní ìbẹ̀ ó kàn gbé àwọ̀wọ̀ ó wà bẹ̀rẹ̀ èyí ó bẹ̀rẹ̀ sọ yóò wà lọ́kàn àyàn orí dé èèyàn náà bọ́ọ̀ yóò jẹ ẹni ẹ́ ó gbọ́dọ̀ pé báwọn kí ìmáàlì tó wá tí ò bá ti pé ìmáàlì tẹ́yàn sọ ìgbọ́ ẹ̀rá àmọ̀ ẹ̀rẹ́ ọba wa mọ̀ ṣe má ti gba ọ lásìkò púpọ̀ ọjọ́ ń lọ ìdá ọlọ́run bá wa sọ fún wa ọlọ́run ní ọ̀dọ̀ ápùlá àlùmọ́ òmìnira ọlọ́ni pẹ̀lú afúláhá alùmọ́mìnà àwọn tẹ́jẹ́ múmi ní ẹgbọ́lọ́wọ́ bá gbọ́ wọ́n ti jèrè lápá àwọn mùsùlùmí ẹni ya wa ni bàbá wa ní ìrọ̀kẹ́ nìkan sáńdẹ̀ tó gbọdọ̀ jẹ́ mùsùlùmí tí ò gbọdọ̀ mọ́tò áǹkà ọmọdé sanra wa òsígbò lèyẹn ti fẹ́ jẹ́ mùsùlùmí bí ẹ bá máa tàbọ̀ tó gbọdọ̀ mọ̀tò mọ́tò ọmọ ọba ń sẹ́ẹ̀dì mẹ́tẹ́ẹ̀jì sí ọ sọ́tò mọ̀mìnú tí mo fẹ́ kà fún wa yìí ó jẹ́ Quran chapter twenty three Quran chapter twenty three ẹ dábàá wa tá a bá ní báwo lórí fóònù wa mo fẹ́ kákan ṣe yí tú ẹ̀ka táìsì jẹ́ kẹ̀sìlẹ̀ mo kọ́ lọ́wọ́ fásitì náà káàdì ló fi ti wa kẹ̀sì mọ́ Quran chapter twenty three ẹ láti bá aṣọ alákọ̀ọ́kọ́ dé bá aṣọ ẹlẹ́kọ̀ọ́kànlá.

success ò wípé wọ́n lè yàn mí ti effort fún nǹkan ó lè jáde bó ṣe fẹ́ àbí nígbà tó wá jáde bó ṣe fẹ́ tán kan òkú wá lùsì nǹkan míì tó tóbi jù kan yẹn lọ lórí ẹ̀rọ máa fi kún ẹgbọ́n níbi wọn ní àláwọ́já sọ fíìdì ẹ̀yẹ́ sábà máa wò ó ní tọ́fẹ́ bá ṣe bíṣẹ́ẹ̀sì méjì bíṣẹ́ẹ̀sì kan wọ́n ti 10 million ọ̀kan wọ́n ti one billion tó ní ten million wọ́n successful èèyàn lùsì tó dé one billion tó bá sọ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tó wà successful lẹ́nu wà successful bẹ́ẹ̀ ibẹ̀ a alẹ́bí sẹ́ẹ̀sì agẹ́ni 10 million agúnsí 1 billion pátápẹ́ta divine success kìí ṣe impossible time nìkan pé nǹkan kan jẹ́ ní òfin ọkọ̀ tó tẹ́pà kí o dá lóòsì ó ní bàtà àbá tó lùsì nǹkan tí àbí tá lùsì nǹkan tó tó tá géèlì káàtó sọpá àti sọpẹ́ ẹ dákun àwọn àtúntò bí ìta àfúnmọ́ ń gbá mọ́jú nu alágbájá wà sọpẹ́ fún ẹ ìgbọ́pẹ́ ìbò ní táàbùlé ayé òun ní fi tó fi ṣe ṣé géèlì yẹn ṣé bá a ti lò ní ayé lò ó lọ náà bá ti sọ̀rọ̀ sọ fẹ́ẹ̀sì ti kùrọ̀ á ní ẹ̀dá kẹ́ẹ́ má ti ní tu pé wọ́n ní lágbájá kan dé dé ìrìnkan kí ló lù ọgbọ̀n tó kù. Sọ̀rọ̀ máa fi pẹ̀lú Afúlá àlùmọ̀ ìdùnnú àmọ̀ obìnrin ti jèrè. Ìtọ́lọ̀wọ̀n ọba sọ fún wọn jèrè ní ìgbé fúnà gbogbo bẹ́ẹ̀ni tó bá wù kẹ́nìkan ní láti àjíbà àwọn kẹta àjíbà èyí ti tó padà jẹ́ áfọ́ọ̀nù tó jẹ́ rìsọ́ọ̀tì ó tóbi fàì fáà fáà fáà fáà ju nǹkan tán lè kó jẹ́ lọ́sàn àwọn lọ. báwo ah, la ti ń kó gbọ́kànlá lè sọ̀rọ̀ sọ̀rọ̀ lè sọ̀rọ̀ sọ̀rọ̀. níjọ́ bẹ́yà bá ní owó tù rìbá owó èlé ní mùndé ń ta àbílẹ̀ ayé sọ́fẹ̀tì ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fi lè lùzà ìjọ náà ní sọ́fẹ̀tì bàbá ńlá lọ́dún alùpùpù rọ́ọ̀lù mọ̀bí ìyẹn kùránì sọ olùsílámù sọ wọn àdéhùn àti sọ́là sọ. pé kí ni tẹ́lẹ̀ àgbèrè kí ni tó lu káàbù méjì wọn léwu bẹ́ẹ̀ bá bímọ báyìí ó tó di pọ́mọ yóò jẹ́ sọ́fẹ́ẹ̀sì ó ti jẹ́ tó ṣe pé béèyàn náà fi ń sin lọ́hùn ọmọ náà báyà sí lọ́hùn ìrìnàjò wà jẹ́ náà kápù. béèyàn bá lóbìí tó ṣe dáadáa sí yàn bẹ́ẹ̀ náà ṣe dáadáa sí bàtọ́ náà dágbà nítorí òun ó fi pé òǹkà ẹ̀yẹ́ ìdí bá òun ìjọba aláìjẹ náà. bí a bá níyàwó ìyàwó rẹ̀ ṣe dáadáa sí ó bá ẹ̀ ó dọ́jú rẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ìjọ rẹ̀ ó fi pé òǹkà aláìjẹ. ìyẹn ni kò á pè ní àlùfáàdá kéèké dára ní o yàrá láìláì láti wá sórí ire sórí ire ni pé àfọwọ́kọ̀ lẹ́mìí wọ́n lọ sórí ire at what cost? Tọ́lọ́ wa gbàgbé pẹ̀lú Afúlá Àlùmọ̀mìnú, àmọ̀mìnì ti dé mi, wọ́n ti ti èrè, wọ́n sórí ire. Ẹ̀rí túra yìí, ọlọ́run bá àwọn ọmọdé ṣe rí ẹ̀rù ní ọdún láti verse one to eleven lọ́wọ́ tó rọrùn àwọn ọmọdé ní àlọ́. Ọ̀láàrí, ibi tí Kúrán dá sí. Ẹ̀rí túra dáńkà yìí, ẹ bá wá dé parí rẹ̀. Tọ́kùn ọmọdé náà ní parí rẹ̀. ó parí ó ní àyà one hundred and seventeen one hundred hmm? ní àyà ìṣúra yìí ni nínú àtẹ́fà ti parí ẹ̀ bá wọ́n ṣe wọ́n ṣe rè nígbà tó fi kú bí àyà kan méjì ìṣúra yóò parí ọlọ́run pé ìnáwó láàyè àwọn àgbègbè yìí ń àwọn òde mi yé. ọlọ́run ti ń kí bẹ̀rẹ̀ fúra kọ́dá fúra ìmọ̀mọ̀mẹ́nà àwọn obìnrin ti sórí ire wọ́n jèrè nígbà tí ó ti parí ìṣúra ó lè ìlànà láàyè fúlé wọn níta àṣírò àwọn kẹfẹ́rí wọ́n bá bọ́ nílànà sí àwọn òjèrè ó wọ́n ti à kábílẹ̀ ọdún tí ń jèrè ẹ̀rọ ojú kẹfẹ́rí ṣe irú tí kẹfẹ́rí ṣe tí mùsùlùmí bá ń bẹ́ẹ̀ ni mùsùlùmí fi jèrè ní kẹfẹ́rí di lúùsì

فتعالى الله الملك الحق بما ان الله ما دي بي الله ọba ọba tó tó lónìí ká bá gbogbo nǹkan ọba tó tóbi alhaq ọba òdodo ẹ́ la ilaha illa huwa rabbul arshil karim kò sẹ́ni kẹta ọ̀rọ̀ ومن يدعو مع الله إلها آخر ẹn tó bá pè nǹkan ní ìmọ́lọ́run ẹn tó bá pè nǹkan ní ìmọ́lọ́run ó sọ pé kò pọ́ lọ́rùn ọ̀rùn ó ń pè ọlọ́run ọba ó tún pè nǹkan ní ìmọ̀ iṣẹ́ ń tọrọ ọlọ́run ọba ní tó ń tọrọ lọ́dọ̀ nǹkan ní ní ìtẹ́nìyàn ò ṣe yóò fi ya ọlọ́run ọba ló mọ̀ pọ̀ ọ́ tó bá rí sọ́lọ̀ ọ̀hún bàbá wọn yóò ti ọlọ́run ti fi dáhùn ẹja ó lè pé ó lè bàjẹ̀mú ó lè pé mọ̀láìsà hmm? ó lè pé ìdá ó lè pé ọ̀sá ó lè padà sọ́sà lé wọn pé ẹ̀sà àjá máa pé gbogbo ẹ̀ papọ̀ ẹ̀wọ́n papọ̀ òun náà rọ̀ lórí wa máa yẹ ló máa àwòrán ọ̀hìn ìlà àná ẹ̀ tó bá pè papọ̀ mọ́ lọ́hùn bí ṣe ń sọ ọlọ́run ní pè kan ní ìmọ̀ ẹ́ ẹ̀yọ̀ òun ṣáájú bí ṣe ń sọ ọlọ́run ọba ní pè kan ní ìmọ̀ kódà pé pé wòlíì ọlọ́run ní pè èyí pè kan ní ìmọ̀ ọlọ́run níbi àgbáyà béèyàn bá fẹ́ sọ̀rọ̀ béèyàn bá fẹ́ tẹ̀lé sínú odò èyí pè kan ní kí ẹ̀sẹ̀ pé bẹ́ẹ̀ ṣé òkè ní kankan lóò má àwùwá ẹgbẹ́ bá pè papọ̀ mọ́lọ̀ nǹkan míì olúwa mi làbòrò ha lọ́nà òbí tí ò lè lẹ́rìí fún láíláí. Bàbá iná máa ń hípa àbòwú wé ń darọ̀ bí ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ nìṣirò rẹ̀ ọlọ́run tó ṣòro rẹ̀ fún ìlàwù láàyè kùlé wọn nípa àdìrú. Àwọn bèbèrè òní ti fún òun oníṣòro. Ìbẹ̀rẹ̀ ayà nípadà àfúlá àìkò Ìparí ayà sọ pé ìlàwù láàyè kùlé wọn nípa àdìrú tí wọ́n ní kèfèrí yàtọ̀ sí kèfèrí lè pé mòmìnì pè nǹkan míì papọ̀ rẹ̀. láti sọ wípé kápọ̀tọ̀ tó lọ́gbẹ́já jèrè ẹ bàbá àti ibùdó àti ìtàkọ́ kí ló lù láti ti báyìí o. bí kèfèrí bá wá pè nǹkan míì mọ́ lọ́hùn ó padà wá rí tí wọ́n ọlọ́kà tó fún un ṣùgbọ́n tó bá jèrè òjèrè orí pé lù sí pọ̀ ju tó jèrè lọ. ara rẹ̀ yá nínú sábẹ́ òkèlè rẹ̀ ọlọ́run ló pé pẹ̀lú ápù àlùmọ̀mí àwọn obìnrin ti dèrè gbàgbọ́ àwọn afẹ́ máa jọ sábẹ́ dèrè ọlọ́run kò wọ́n wọn. àlàdìnnà wọn fi sọ̀rọ̀ àti ìmúkọ̀ ṣòun. àwọn tó ṣe pé tó bá wà lórí ìran níbi ìran wọn wọ́n ní kò ṣó. yóò ṣe pé pàtàkì identify

alábọ̀ kòṣó àrẹ ìpayà ẹ́ nínú ìtumẹ̀ ìtumẹ̀ méjì ní jẹ́ kòṣó lórí ẹ̀rọ kẹ́lá kòṣó ní èrò èèyàn ní sẹ́ǹsì kan èèyàn nígbà lọ́wọ́ sẹ́ǹsì kan lára àjẹ́bí ẹ̀sìn lọ́kẹ̀ pé iwájú ọlọ́run ọba lèèyàn wà ó wá mú máa sọ àwọn kan àtàwọn ẹ̀kọ́ kan níbi àkórí ah, pé mo wà ẹni kátó sọ̀rọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ ká tẹ̀lá sí. ẹ̀yọ́ ìfẹ́ ní bọ́ọ̀dù tó bá tóbi lójú náà tó dé yàn ńlá bẹ́ẹ̀ bá wà pàjù rẹ̀ ẹ máa ara tó ṣe ti pé sábà ẹ̀kú kó fún ọ sọ pé lóòótọ́ àpò fún òun fún ọ wá wá. ẹ gbọ́dọ̀ ká

iṣẹ́ lábẹ́jẹ́ tó wálé gan ó ní gbọ̀ǹkan nítorí ogun wíkà mi so consciousness tó ní ìyẹn pé mo gbọ́dọ̀ ṣó ẹ̀kọ́ níwájú ẹ̀ tí mo wà ara tí mo kò sóòrù ẹgbẹ́ ọjà kúrò ọlọ́run ẹni tẹ́yàn bá ẹ̀sẹ̀kì tí wọ́n léèyàn ńlá ńlá ní bí pírẹ́sẹ̀ntì iwájú wà lónìí tẹ́yàn lè wà wájú ẹ̀yẹ ọkàn fọ́ sí wáyé aláwọ̀ ń dáa lómi ẹ̀ lóṣù tó wọ́n ní kò fẹ́ kọ́ mi. náà páàtì kòṣù ló ń ṣòbẹ̀ mi páàtì kan náà kòṣù tàbí ìṣẹ̀ṣẹ̀ àárò ábọ́mọ́ ti là. kí ti tó di ọlọ́run ọba fún ẹ̀rọ máa pé àtìwájú ah, ọlọ́run làwọn yóò àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta àgbọ̀dọ̀ sí. torí rẹ̀ ló ń ṣe yí bẹ́ẹ̀ bá ti wà lórí ìran èyí ló sọ́nà.

Gbogbo orí ìwọ́n fún níbi kó tún fẹ́ ẹ̀kọ́ kan tí ìta àwọn òní. Òun ẹ̀bí máa ń sọ̀rọ̀ àfẹ́lá nígbà tí ń pè sí pé ìdílé tó bá dé. Nígbà táwọn ọmọ ẹ̀ma sàgbà sọ́nà ni wọ́n wo kéde lóhùn o. Bọ̀dá wọn ta ọlú bọ̀ wọ́n jù nígbà tí náà. Àdìgbò àtẹ́bí ṣe ń sọ̀rọ̀ ojú òun náà mú sọ̀rọ̀ ọlọ́run yá padà àrùn ara ẹ̀kọ́ tẹ̀yẹ lè lò bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ lọ́nà ìkúnmọ̀ lọ́sọ̀rọ̀ àwọn lórí ìrùn ara kò fún olùdé kí èèyàn ní dáṣẹ̀ ìdúgbò ìwájú ẹni tí mo wà ní ohun tí òfin tọ́lọ́ lè rọ́ṣẹ́ ẹ̀ma òkú ẹ̀ torí bẹ́ẹ̀ bá wọn wájú ẹ̀dá náà ẹ̀dẹ́ ìbálẹ̀ ìfẹ́ tó bá ti dé òkú ẹ̀dẹ́ òsì rẹ̀ ẹ̀fẹ́ rẹ̀ jáde ẹ̀kọ́ yìí fẹ́ǹsì yẹn respect yẹn léyìn ní access ìdánimọ̀ kò so ó fọ access ìdè ìdè sọ access ìdè ìdè èyí tó fẹ́ pátápátá ọjọ́ pátápátá ọjọ́ ìdè ìdè pé èyàn ní tàwa bò wọn kò àtàwa bọ̀ ẹ ìdẹ́rìbà respect pé ìwájú ọlọ́run onímọ̀ ìtumọ̀ méjì ní àṣàkínà kára àyẹ̀wò abalẹ̀ kéèyàn máa ma yára débi pé oríṣẹ́ ò ní pé pé nísìnyí èyàn bẹ́ẹ̀ ṣe rùkú olúrẹ́lẹ́ ọlọ́ tó bá ti mú oríkẹ́ kan ó gbọ́dọ̀ ṣe lóṣèlú ó tẹ̀lé síbẹ̀ tó pé tó bá tó ti dẹ́rẹ́ nǹkan ó tún ní ti gbóná pé ọ̀nà òtún dó ẹ́ bọ́ bá tó wà ní oríkẹ́ ọlọ́gbọ́n òun ó tún dó méjèèjì papọ̀ náà pè ní náà bàbá ti rẹ́rìn kan ṣe déédé ọ̀hún ẹgbẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ ló fẹ́rẹ́ tí wò ní bí wọ́n bẹ́ jí òun pé tí wò ní bí wọ́n bẹ́ jí òun pé sẹ́fẹ́ tó wà máa ni òun là lẹ́sìn sọ́là ti sọ fún wa wípé lẹ́kọ̀ọ́ kan ní bá ń tẹ̀wọ̀n bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bá tó ẹ ẹ̀yọ́ tó kẹ́ máa wọ́n àjọ tó bá kó bí nǹkan kíkẹ́lẹ̀ ní bá wà bẹ̀ yóò gbèrè àwọn àbáyé àwọn ní lábájá wá ta letter of eh, eh, eh, employment wọ́n wá jọ ọ̀bá rẹ̀ wọ́n tó kíkẹ́lẹ̀ wá wá ó gbèrè ẹ̀yọ́kọ́ ẹ̀hẹ́n wọ́n ní àwọn oúnjẹ wá lọ́gàá ìlú àkóso tó kú lọ́dọ̀ ọlọ́run náà kọ́ bẹ́ẹ̀ bá ti wà lórí ọgbọ́ méjì yẹn ń jẹ́ kòtò àtàwádúró wọ̀sàkínà rẹ́spẹ̀tì níwájú ọlọ́run ọba ni mo wá àti ìsinmi sísìn pé ẹni tó máa ṣe mọ́ òkú máa pé Allahu akbar alhamdulillah rabbil alamin asma òṣèlú Allahu akbar òkú òpè yóò tètè ó tún ṣe bára ìdúró náà tó dúró òkú ṣèlè ẹ̀rọ lọ́wọ́ ọ̀fẹ́ méjèèjì ní jẹ́ kò sí bẹ́ẹ̀ bá táì méjèèjì tó bá ní fẹ́ǹsì yẹn tó bá fẹ́ jẹun kò sí bí ìmọ̀ òfin lọ. wọ́n tu àyẹ̀ la mí tí wọ́n wo òfin nítumọ̀ ọ̀sán ẹ̀ la mí ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ lórí sábà tó fa pé nínú gbogbo àwọn a máa ní àwọn òwe military eh? eh, for àwọn ni wọ́n ní adájọ́ ẹgbẹ́ bá àwọn ọmọ ìwọ́n wọ́n ti kọ́ tó bá dó gbogbo ẹ̀ ẹ̀ ẹ̀ ó lè dúró fún five hours ṣé aṣáájú ní ìdílé ìpínlẹ̀ wọ́n ni ẹ̀hẹ̀ tó kọ́ pé ó fẹ́ kàtí lẹ́ẹ̀dẹ̀ ó bá discipline yẹn wọ́n ní ká ní lórí ìpè bá ti ní tó padà sí di ni ó wà bí ẹnìmọ̀ tó bá ti nínú fẹ́ǹsì yẹn tó bá fẹ́ lọ kẹ́hùn tó ti ọlọ́run ọba tó fẹ́ bá bọ́ àwọn ọmọ mi nínú. kìí ṣe ẹni tí ń gbé kọ́lọ̀ pé wọ ọlọ́run èmi fẹ́ ra mọ́tò ni o wọ́n lọ pé ká kẹ́hùn mo ti fẹ́ ra sí bẹ́ẹ̀ wọ́n ṣe ń kí mẹ́rin ẹjù mú wọ́n ti jù mú náà òun káwà wọ́n tà pé ó kàn sí àfiṣálè ọlọ́run eléyẹn ó tẹ̀lé fọ́ọ̀mù rẹ̀ bá lè mà ṣùgbọ́n kò sí òkèèkè ní kókó ìyẹ̀wò ní síríkẹ̀ òun lẹ sírí ẹ̀rẹ́ nígbà méjì mú lọ́rùn àtàwọn ọdún wọ́n tẹ̀lé mà rẹ́spẹ̀tì kéèyàn ní ìgbà rẹ̀ kéèyàn ní ìtẹ̀lé bàbá ọlọ́wọ́ bá àti kíkára àyọ́ sí ni ẹ̀ ṣíṣe méjèèjì yìí òun lẹ́sí rí wọ́n fi ní ká má sì sáré wọnú òun. kí ẹgbẹ́ báyìí wọ̀ pàtàkì Ìjọba tó bá sáré wọ bẹ̀rẹ̀ lọ́tẹ́ ìwọ̀sẹ̀. Ọmọ sọ́rọ̀ rẹ̀ sọ́rọ̀. Ẹni yóò lẹ́kọ̀ọ́ ilé jáde, kí ló ń kí náà mọ́ ṣe? Ẹ̀wọ̀n inú òkú rẹ̀ pé tèmi ló ṣe yọ ọ́pọ̀ àbí ìhìyà. Ten minutes before now. Ẹ́ pé pé tó ló bá fẹ́ rí, ó gbọ́dọ̀ wá ń gbà yìí. Twenty minutes, ẹni tó ti calm down, òní sáré. Ìfá àwọn wípé oní láti lẹ́ẹ̀dẹ́ ìbàyọ̀ láti máa pààlì. Tó wọlé rẹ̀ dé, you don't have everything òun la ti ní ká má sáré wọnú ọ̀run tó gbé ọlọ́run abẹ́rẹ́. láti sọ pé káṣá lù ọ̀la ẹ̀ka wà ní the best manner. ara àwọn ọmọbìnrin òní ọ̀dẹ̀bí náà wẹ̀ fi sọ̀lá sí ọ̀ṣọ́. àtọ́ tó níbi ìrọ̀ wọn kọ́ ọ ẹ̀fọn ni kò sí ìbẹ̀bí tó má kò sí òun o. bí a bá kí lóòrùn yẹn ọ̀la ìgbà bá fi bọ́dọ̀ kan òun náà fẹ́ kàn bẹ́ẹ̀ láà yóò ìdìbò náà àbáwọn àwọn ilé ìjọba àtàfin kò fi ìrora yọ nẹ́ẹ̀sì ẹgbọ́ fẹ́rẹ̀ lè nínú tuntun ẹgbọ́ ẹgbẹ́ èèyàn tí ó ti ń látàárọ̀ gbogbo dalẹ̀ tó lóun fẹ́ jẹ́ àpapọ̀ irú òun wọlé òfin lòkè yóò máa kaná bà ní pé á àti káṣùrà tù ó kù fífín á fífín ẹnu rẹ̀ nígbà ọ̀dọ̀là ilé ìjọba ẹgbẹ́ fọlọ́ ilé tí wọ́n ń ṣe báwọn fọlọ́ níbi ìwọ̀n ọ̀ràn èèyàn òun yóò wà ní ọmọ kan wà rí ọrẹ aṣáájú wọn aṣáájú ẹ̀ka ká aṣáájú ẹ̀kọ́ aṣáájú èyí sọ̀rọ̀ ẹ̀yàn èyí tó sọ̀rọ̀ ẹ̀yàn gan òun dà á lù mí. olóòwe tó tí wọ́n ti wọ́n sùn lọ́wọ́ ọ̀gá wọn ní kìí ṣe túnlá pọ̀ bá ká aṣáájú ẹ̀ láì bá aṣáájú ẹ̀ aṣáájú ìṣẹ́kọ̀ tó bá tó mú kó lọ́wọ́ bá. tẹ́sán pé aṣáájú rákà rẹ̀ kọ́ńtíráàtì tí mo sọ láwùjọ. Gbogbo pé àwọn èèyàn ti gbéra wọn sípò ọlọ́run ọba wọn pé ìtọ́nà fi dìsáàtà pé kí n fi òun ni pé òun ṣe tí mò ń fẹ́. Tó ìbá ti ṣe jẹ́ ìrọ̀lọ́ mi mọ́. Òòsà ni wọ́n dá lùbá. Àlàdé rẹ̀ lẹ́yìn ní ìfọ̀lá ti nà ọ̀ṣẹ̀ wọn. Lẹ́yìn àkọ́nà bá sọ̀rọ̀ ẹ̀ta, ọlọ́run wọ̀lẹ̀bí rẹ̀ hàn á àwọn tó ṣe wípé ìsọkúsọ. ọ̀rọ̀ tí ò láǹfààní ẹ̀gbọ́n ọ̀tọ̀ ní pé nǹkan ọ̀rọ̀ pé kókè bá ṣe yóò gbẹ̀sì ọ̀tọ̀ ní ọ̀rọ̀ òṣèlú láǹfààní rárá tó bẹ́ẹ̀ náà fi lábò ẹ̀gbọ́n àwọn ọ̀rọ̀ yẹn mọ ọ̀rọ̀ ìlú òòrùn wọ́n tán lè yé sọ ẹ dákun ẹ wo kiri ìwo ẹ wo ọlọ́run ọba wa ọlọ́run ọba wa nítorí ọba wa ti ń jẹ́ ọlọ́run ọba wa ò ní pé yàtọ̀ ó dá wa nǹkan méjì lórí aláàláwò hàlùkù wọl am ọlọ́run ọba lórí creation pé òun ló dá wa òun náà ló fún wa ní agbára tó yá pàṣẹ ṣe nǹkan báyìí lọ́sẹ̀ nǹkan báyìí òun ló tún lágbára pé kí nǹkan báyìí ṣẹlẹ̀ nígbà yẹn ṣẹlẹ̀ sai da yawa ba ari o kire ti wa o yi fọkàn fẹ ma bẹ ẹsibáyì náà sibáyì ari ẹ bá ti wá wò ó ẹ bá wọ lọ kọ án nítorí wọn bá ti fẹ́ pàṣẹ pé ẹ ṣe nǹkan báyìí tó ti fẹ́ pàṣẹ pé ẹ má ṣe nǹkan báyìí kí ni mo fi bẹ̀rẹ̀ ya ayu alladina amanu àwẹ̀lá àwẹ̀lá ń pè kì í ayáwẹ̀. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام ya ayíwà lẹ́bí na àmànà ẹ̀yìntẹ́ ìgbẹ̀lẹ̀ ọ̀wàjọ́ ọ̀n yóò yóò tó kọ̀ fún àpòdì sáàrà tí ya yá

wọn àpòpẹ́ kí ilẹ̀ rà ní kí n ṣe wọn àti láàbọ̀ wọn fún ìrọ̀lẹ́ lọ àbúrò náà wọn tàbí ànábì ó ní ìlà ẹsẹ̀ ní kàwọn ọ̀hẹ̀yẹ̀ kú ẹni tí a tó bá ní sa kùránì àti tó bá lọ́dọ̀ ọ̀bẹ yá ayé ọ̀lẹ́bí ra àwọn náà fara àsàmà tẹ́tí tẹ́tí tó bá ìgbésẹ̀ yọ̀ lè àwọn náà kó bẹ́ẹ̀tì rẹ̀ ti bẹ́ẹ̀ dáadáa torí tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ o fàdé náà hù khairun yóò máa rò bí orí kan lọ́wọ́ fẹ́ pa aláṣẹ kò sí àbábọ̀nù kan lọ́wọ́ nígbè jìnnà. tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ mọ́ mẹ́yẹ tó wọ́n gbọ́dọ̀ máa ẹ̀ṣẹ́ ti dẹ́kọ̀ amúrún wọn láàyè àti ọlọ́run pé lọ́wọ́ ló ń bí sí. wọ́n ní kí n má ṣe ní ti báyà wá fẹ́ jẹ́ mọ́ mẹ́lẹ́ without responsibility. wọ́n ti fún mi ló kọ́ ó bá lè jẹ́ mú mi ní tó jẹ́ mú mi náà ó wá fún pé tán kí lọ́lọ́run lè ṣe kí lọ́lọ́run lè má ṣe. tẹ́lá ti wò ó nígbà kan ọ̀pọ̀lọpọ̀ sọ pé kọ́dé áfúlá àlùmọ́ mi nù ọlọ́run akọ́sọ àkọ́kọ́ ń tá ṣe ìgbàdé ìdáhùn sí sọ́lá àti ìwọ̀n aṣọ òun. àwọn tẹ́lẹ̀ tó wúlò rẹ̀ yóò jẹ́ ṣíṣe bẹ́ẹ̀. èyí tó ọdún jẹ́ nípa wọ́n bẹ̀rẹ̀ lábàáyé wọn ò ní ṣe ẹgbọ́n ṣíṣe làkọ́kọ́ àìmọ́ṣe lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ìyẹn tó jẹ́ mọ́mọ́ ilé o òun náà lọ́wọ́ tó máa fi mọ ọṣẹ́ pé lábájá o à níbi páàkì tébù yẹ ẹ jù jù jù jù jù ọkẹ ibi tó ń ti sọ don't don't don't ẹ ẹ bó o bá fi páàkì ń da ẹ náà ló kàn páàkì ń da ẹ.

oní lòdì náà ń pè sọ̀lá sí ní kọ̀ṣù ikú kó fi parí ní sọ̀lá. àmọ́ ní tó fẹ́ ká ṣe méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. alákọ̀ọ́kọ́ ó ní ká ní kùsù lórí ìran ó tọ̀ fún ọ̀ṣù mọ́ra àtàwọn ọgbọ́n ṣẹ̀ṣẹ̀ pèlà. ẹni tẹ̀ lọ́dọ̀ náà fún ẹ máa ṣe pé adáfi ẹ̀kọ́ téèyàn máa ń ṣó pẹ̀lú ẹni tó bá tóbi rán ajẹ́ bẹ́ẹ̀ ò ní rúhù

Báàbá ti ka ìmájì mú òdílé kó orígbà àgbà méjèjọ lọ́wọ́. Ẹ̀tọ́, ẹni àti nílé ẹ̀sí, tẹ́lá ìlọ́rẹ́ ìrẹ́lẹ́bì òjò lágbàwá, a ní ṣe ni wá ní. Ẹ̀tọ́ tó yìnbó ni wá, àbí gbogbo alágbàdé bí yóò bá ìràdèdè nílẹ̀ ni wá, jẹba kó ìbò ni. Tọ́lọ́bá kó ìbò, àkọ́ orí táà tí àwa gbọ́dọ̀ wá kọ́ kùránì kórí ibi tá padà sí. Bẹ́ẹ̀ bá ti wúrò ẹ̀dọ́kọ̀ ìwòrò yìí ọlọ́run ọba sọ wípé ká wà lórí ìrun ká ní kò so. Jẹ́ ká sì sọ ìrun wa ká sásìkò rẹ̀ ká sì sọ kí nǹkan ká má gbé ìrà rí. Ẹ̀yẹ sábà wò. Níbi tí wúrà ní ìdọ́lọ́ tí tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí náà kọ́ ọ ni àlẹ́bí ìnáwó ń fi àlàfọ̀láti àlàfọ̀láti dá ìmú wọ́n wà constant lórí ìrun wọn. tẹ́ ẹ bá ti wo ẹni ìwé ẹ̀ tẹ́bá gbọ́dọ̀ àyẹ̀bá ti ń sọ̀rọ̀ uh, motivational talk. Oh, you want to be successful. You want to be successful. Ẹ̀yin ò sábà sí ilé ìjọba ètò ìjìnlẹ̀. Ẹ̀gbọ́n ẹni bọ̀ sọ́rọ̀ àpòfẹ́fà anything. Concept Quran ni concept ìyẹn báwo ni orí nu Quran. Onífẹ́ náà wo ẹni bọ̀ sọ́rọ̀ àpòfẹ́fà anything. Màá ní ìkànnì jù lọ́dọ̀ rẹ̀ ìtìkọ́nù àmàlí àti ìtìkọ́rọ̀ àmà. ó gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn dáadáa ìmọ̀sí diligent and result consistent. àbí gbọ́dọ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ make sure ṣe ṣe lọ́dọ̀ ṣe ní kí ní two things that you are consistent upon it yóò padà di habit ó gbọ́dọ̀ ṣe à ń gbádùn àwọn kiri ìkúpèsè àìjí wa ṣùgbọ́n àlùkò ọlọ́run ọba wa ọlọ́run ti all? إتقان العمل أمر شكري إذا لم تكن شيء الذين هم بصلاتهم خاشعون يجب الاستمرار واجب القصد وقع في المداومة وقع في السلم من جهة يعني المصدات لا الأول هو اللي هو مصدات قال أطلع المؤمن الرب جاي وتجيري مصدفي يقول لك أنت ما فاتن ودادها يا يوادي ما في القرآن أها إذا في القرآن هو المجزلات وبالتلاجة اللي ẹ̀lábẹ̀ máa sọ kùránì fífì kalẹ̀ ipò tán sọ ní kíló gbọdọ̀ kan ẹ̀ ìjọba àjẹjẹ kan náà ló wà tó bá bá pa ọlọ́pàá sọ̀rọ̀ ìyá wọn tó jẹ́ mú mi wọ́n sọ̀rọ̀ òní wọn wọ́n sì sọ gbogbo ẹ̀ wọ́n sọ̀rọ̀ òní wọn wọ́n sì sọ gbogbo ẹ̀ fún wa ọlọ́pàá ròyìn tó pọ̀ ara tó tún sọ ọlọ́run bá ka gbogbo ẹ̀ fún wa ọlọ́run láwọn tó bá lógo lé àwọn tó tó níṣẹ́ wọ́n ń fọkà wọn mọ́ wọ́n sì yọ zàká ẹni gbogbo nìkan action action do don't do do don't do ẹgbẹ́ ìṣe yá ìyá lẹ́bí náà mọ́ tó lọ. ọlọ́run ìwúlárí kàwé mo lè wá rè fún àwọn ìyẹn ni wọ́n jogún àni wọ́n jogún. الذين يرثون الفردوس هم فيها خالدون àwọn tí wọ́n jogun àìjẹ́sà tó ga jù fìdáwò wọ́n mọ̀ bẹ́bẹ̀ lọ gbére ọ̀kíni pọ́ìntì bẹ́bẹ̀ lọ gbére ló wà fi ń sọ òun lọ̀rọ̀ tí wọ́n lẹ́ẹ̀kan pé kí ẹ tó fẹ́ ìwà sọ̀fẹ́sì nǹkan bó àṣìbì ń sì tó lùsì kọ́ńtẹ́ẹ̀tì ìsìláàmù náà kí láwọn wá ṣe láti parí ọ̀rọ̀ láàrin ìfẹ́jú méjì mẹ́ta Quran ìlà kà fún wa yìí àìsàn tó jẹ́ kí ìmọ̀ Ramadan ní kò wáyé ẹja kù ẹja tí Quran amọ̀túmọ̀ ẹ̀ amọ̀túmọ̀ ẹja ni ìmọ̀lẹ̀ ẹ̀ yóò sàmọ́lẹ̀ sọ́kàn wa yóò rọ ọkàn wa yóò jẹ́ kọ́lọ́ fẹ́ràn wa yóò bá náà fẹ́ràn ọlọ́run ọba yóò jẹ́ kí tọ́lọ́ káàkiri àìsàn káàkiri ọmọ ẹ̀kí èkó rọrùn fún wa yóò jẹ́ tọ́lọ̀ ní káàkiri ní káàkiri yóò sí ọlọ́run tó sọ́rọ̀ níwájú káàkiri ìṣìnà ẹ́ náà kí fún wa lọ́rọ̀ kan náà sọ́lá bàbá mi tí wọ́n sì jẹ́ ìgbésí ayé wọn ní ìfọ̀ á báwa náà bá lò ó a lè máa mọ̀ pé kó o láti máa wọ̀ pé àwí sọ̀tìdì báyìí standard lọ́wọ́ ọba mi sẹ́ẹ̀tì fún mi nínú àwọn fẹ́lẹ́gbọ́wọ́ àwọn tàbí ìtọ́rí fún àtẹ̀lá tó ń ṣe fẹ́ nínú àwọn tàbí ìlú tó bá wọn pàdé ó ní kí wọn bá gbé ọ̀kì ìyá ọ̀lẹ́ yìí kan ọ̀hún wa gbé orí kalẹ̀ sórí ilé báyìí ó ti wọn lé wọn bá gbé bá àwọn akọ̀ àrùn kan. àwọn ọmọ aráàlú fún ọkùnrin báyìí lọ́n sọ báyìí kan ọmọ yìí lọ́n sọ báyìí kan ọmọ yìí lọ́n sọ báyìí kan ọmọ yìí. ó lè wá fẹ́ wò pé tọ́nà ọba sọ ìṣòro wọn fẹ́ fi àṣẹ ìṣara wọn fẹ́ fi àṣẹ ìṣara. ó lè wá rí o pé ó lè wá wò kó wá wò nígbà tó kò ń débi ayé àtọ́nà sọ òun wá ìbọ́lọ̀ wá ń sọ̀rọ̀ pa ọmọ ìjẹ́ náà òun wá ìbọ́lọ̀ tó wà fẹ́ rẹ̀ yàn ọmọ ìjẹ́ náà كانوا قليلا من الليل ما يهجعون díẹ̀ ni wọ́n fi ń sùn lóru ọ̀gẹ̀lẹ̀ àtàrí ohun ìyàsájòrò lásìkò sàárì wọn àkúrà àkúrí ní ọgbẹ́ olóòrí ọmọ ìjẹ́nà tó ṣe nù ọlọ́run tó wò pé àwọn ọmọ náà 好。